alimọ́kùtìsí alẹ́ rahmatulọ́ lẹ́yìn tí ó kójọ láti lọ síra àfáwà Bukhari àti àfáwà Muslim àwògbò àwòyẹ lẹ́yìn tí ó wà ní orí àlàyé nípa hadith àfáwà Abbad ọmọ tẹ̀mí من عبد الله بن زيد بن عاصم المازني شكي إلى النبي صلى الله عليه وسلم رجل يخيل إليه أنه يجد شيئا في الصلاة فقال لا ينصرف أحدكم حتى يسمع صوتا أو يجد ريحا wọ́n tígbàjáre ọkùnrin kan lọ́bá lọ́bí sọ́lọ́lá àríwọ̀sọ́lá tẹ́ pé yìí máa dàbí wípé ó só lórí ìrun àmìsọ láàrùwá ní sọ́làmà sọ wípé láyé sọ ìfún àhàdúkún hátà ìsinmá àsọ́wútán àwòrán ìdàríkà ẹni kankan nínú ní kò gbúdọ̀ kúrò lórí ìrun títí tí ó fi gbọ́ dọ́dọ́ ohun Iso àwọn ẹ̀jìdàrí hàn tàbí kó sì gbọ́ òórùn onígbọ́gbà ní ìwà tó ṣe pé ìso lè jáde lára yóò sì mú ìró lọ́wọ́ yóò mú ìró dání ìgbà tí ò ní mú ìró lọ́wọ́ tó jẹ́ wípé òórùn lásán ló máa gbé jáde ìgbà mí síwà tó ṣe méjèèjì náà ni ohun jáde bákan náà yóò sì tún gbé ohun jáde eléyìí yóò máa jẹ́ kí èèyàn níyà kí èèyàn lórí wípé èèyàn ti ṣe àná láti já bákan náà ibi tí a ti dúró ní ìjòkó tó kọjá lórí ọ̀rọ̀ kọ́ ìdá àlèyàkí ìrọ̀lá يزول بالشك أتي قائل الذمة لا تبرى إلا بأمر محقق الذمة لا تبرى إلا بأمر محقق عن صلاة يرى أمام مالكية لórí مسألة àti ìdí tó fi sẹ́yí pé àwọn màlìkíyà wọ́n fi sí kọ́ìdà ẹlẹ́ẹ̀kejì lórí masala yìí bákan آه، لما هو àwọn الحديث لا ينبغي الاستسلام للوسواس للوساوس والخيالات الشيطانية فما عرج الوسواس بأحسن من هذا الحديث الذي أني يعني kò tọ́ ká juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún ròyìnrò yìí àti àwọn nǹkan tí ó máa ń wá sí inú làákàyè tí ó máa jọ bí pé èèyàn ti nǹkan lódodo téèyàn yìí ṣe nílé tí ó máa ń jẹyọ látara bí ìgbà tí ṣàìtàn tó bá ń fi ọpọlọ èèyàn ṣeré wọ́n ní فمن عولج الوسواس بأحسن من هذا الحديث الجليل kò sí nǹkan kan tó sọ́ọ̀fù wàsíwà alwàsáwísù kí èèyàn máa kírò yóò yìí kó máa dàní láàmú kò sí nǹkan kan tó sọ́ọ̀fù pọ́blẹ́mù ròyìnròyìn ọkàn tàbí ti làákàyè tàbí ti ọpọlọ kò sí nǹkan tó sọ́ọ̀fù ọ̀rọ̀ yìí tó hadithi yìí hadithi òun ló jẹ́ nǹkan tí a lè pè ní hadun fọ́síl nínú alwasaus àwọn ìwọ̀sọ́s òun náà ni nǹkan gbòógì tí ó sì òfin à láàrin alwasaus àti àmọ̀dájú ọ̀rọ̀ lórí nǹkan tí tí èèyàn ṣe yìí ọ̀rọ̀ wọ̀síwọ̀sí àìsàn kan ní ilé tó ti wípé téèyàn bá rí àwọn èèyàn tí wọ́n ń bá ìfẹ̀ síra èyí ó sì máa káàánú wọn nítorí pé ó fẹ́ mọ́ sí èyí tí wọ́n sì ní ìjọsìn láyé tí ó ń tún ilẹ̀ ẹ̀mùrẹ́ pé òṣìṣẹ́ lọ́jọ́ kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ rẹ̀ Abu Hikma al-Ansar hafizahullah àwọn ni wọ́n sọ̀rọ̀ sí mi ìgbà yẹn wọ́n sì jẹ́ Imam Ratib ní masjid Ansar ní ní ìgbìmọ̀ lórí ìgbìmọ̀ ẹni ẹ wà nílé àlọ́lá tó bá ti sàlọ́lá tó fọwọ́ tó fẹnu yóò tún bẹ̀rẹ̀ padà yóò tún fọwọ́ yóò tún fẹnu yóò tún bẹ̀rẹ̀ yóò tún bẹ̀rẹ̀ yóò tún bẹ̀rẹ̀ yóò tún bẹ̀rẹ̀ yóò ó sá ti bá àwọn tó bí ìgbà mi fifteen ìwọ pariwo àwọn sọ́ọ̀dù wa lọ bá ń gbà àfà mo ń wò nínú ọ̀kan mo pé àlọ́lá bẹ̀rẹ̀ sí ó ti ń tóbi fifteen times lọ́dọ̀ rà ìpè ẹ̀ bẹ́ẹ̀ ìpè tó bá ti ṣe tó bá ṣe tó ṣe bísímìlà tó ń fọwọ́ tó ń fẹnu pé ilé ìfowópamọ́ sọ pé ah mọ̀ sọ́ra ẹ̀ ó wò sí bísímìlà gẹ̀ẹ́sọ̀ ó jẹ́ ìdẹ̀bẹ̀rẹ̀ òun tó débí sílẹ̀ òun tó bẹ̀rẹ̀ òun fọwọ́ òun tó fẹnu ó lọ sí ọ̀ àgbàlá tó ṣe tó ọpọlọ tó ṣe dídùn láì ó ní nǹkan tí ogun tó ń bá fúnra nínú ọkàn nìyẹn o ẹni tó kù sí báyìí kò sí nǹkan tí èyí ń ṣe ní ìjọsìn ìkan bá òkú ní jùlọ lọ gbogbo ẹ̀ lẹ́nu káwọn sílẹ̀ nínú àlè àfihàn ọ̀la wọn máa bá wà ní sọ̀rọ̀ wọ́n ní ẹni ẹwọ hammam ìgbà tó wọ hammam ó tọ̀ right nígbà tó tọ̀ wá ó ìgbà tó wẹ̀ ìgbà tó wá máa ti kọ̀ǹkúrùdù wẹ̀yẹ kí ní kan wá ní pé à ìyẹ̀wò ló ń wẹ̀ gẹ́gẹ́ bó o ṣe tọ̀ omi dànù bó o ṣe da omi sára tó mi ba orí táìsì ìtọ̀rẹ́ tún ta sí ọ lára padà wọ́n ní ẹni ẹ̀ẹ́dẹ̀ ní for more than six hours ẹ pàlò ló jẹ́ pé àìsàn kan tó lágbára ní tíra kan wà tí wọ́n kọ lórí ọ̀rọ̀ yìí tíra kan wà tí inú kọ́ yìí mẹ́jọ bí ya tó kọ lórí mọ́sálà rẹ̀ ẹ̀mí ìlú tòun ó yẹ kí n mú wa kí n fi òyìnbá báyìí kẹrin ó pè ní zammu ìmúwàtú sí ìbẹnu àtẹ lu àwọn tí àìsàn wàsíwáàsì tí ń dà láàmù àti àwọn relax tí èèyàn àwọn precautions wo lèèyàn lè lò tó ṣe wípé èèyàn ó bọ̀ bọ́sẹ̀ fún olùfì sí mẹ́rin ẹni ẹnu more than six hours níbi tún kódà ó dé tèbì kan ó tún fọ gbogbo tiles àpòkè àti <laughs> gbogbo dé abẹ́rẹ́ ìgbéhùn sígbà rẹ̀ ó tún fọ gbogbo tiles ó tún fọ̀ tán ó tún tún fọ̀ ó tún nígbà tó ó kò fún pé kankan tí òun fi ń wẹ̀ kan ó tún lè kó tó tó so tí èèyàn bá ti ní problem wọn sọ àná fitna kò ní bẹ́ẹ̀ sí kankan ní ìjọsìn tí ó sì ní wọ́rọ́wọ́ jésù ní tí ò ní nínú sí inú inú rẹ̀ kọ́nà ọ̀bàdìkan láti kó làwà mùsíbà ní ní ṣókí kí ni ìlàjì nípa ọ̀rọ̀ àwàsíwàsí irú ẹni tí ó ń ṣe àgbọ̀ láì tó sáwọn ọmọdé mẹ́jọ tó sáwọn ọmọdé òṣèlú ìgbìlá òṣèlú ìgbìlá ìgbìlá ìdí ọdún kò ṣe ó kàn yẹ kó ṣe tó bá ti ṣe bísìnlá tó kódà ó tó bá tó lè gan pé kí ni ìsọfún pé ẹnu rẹ gan òun ni tí ẹnu rẹ̀ òmì ò lánú síta òbí ìdàkíṣà ẹ̀tọ́ máa fi ọpọlọ ìyẹn kéré kò tó o bá ti ṣe bísí ìlà àwọn àwọn ẹni ẹ̀kí bó ṣe bísí ìlà ẹ̀yìn ẹ̀kí ìyẹn gbogbo ṣáàpù tó bá tó padà wá wá lẹ́yìn rẹ̀ áàrùn láàyè ìfẹ́fẹ́ tó ilé yìí ìyẹn sẹ́yọ ni o ò ní bojú wò mọ́ pàápàá àbùtìlẹ̀ ló mọ́ o mọ̀ ṣe jísù láti mo ti ṣe kò sọnù ọkùnrin báyìí ṣàtọ̀ lọ sànù mo ti ṣe mo ti ṣe mọ́ sọ fún mi pé mi ti ṣe mo ti ṣe pẹ̀lú ògùn ọlọ́run wàsíwàsí náà ló tó bàjẹ́ hadithi yìí àríkọ́ ń bẹ̀ àtàwọn àdìsí ní ìtún tó jọ pé tẹ́nìkan bá rẹ̀ bèèrè bèèrè tó mọ̀ṣúrú àtùsùwà alẹ́ ìní àìtakò ṣẹ̀rí àà kí àwọn èèyàn náà bèèrè ìdájọ́ sí lọ́wọ́ àwọn onímọ̀ wọ̀yàmọ́tẹ́lì ìfọ̀fọ́kù sùwárì sí àtìsáì bákan náà ìdájọ́ tí ó rọ̀ mọ́ ìbéèrè ó wà ní ìbámu sí ìbéèrè tí oníbéèrè tó bá béèrè nítorí wípé ìgbà míì wà tó ṣe wípé èèyàn méjì ó béèrè ìbéèrè kan náà èsì tí mufti ó sì fún wọn yóò sì yàtọ̀ síra wọn lápèjúwe tíra kan wà tíra wọ́n pè ní fatawa rasul ó kọ tíra nù fatawa rasul àfáà yẹn lọ sínú àwọn umahatul kutub ó lọ sínú àwọn musonafat ó lọ sínú àwọn sunan ó lọ sínú àwọn siha gbogbo àdífì táwọn yẹn ti máa béèrè béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó wá kó gbogbo àdífì yẹn ó kó jọ wá sọ di tíra ó pè ní fatawa rasul mo ti ní tíra náà ní more than twenty years Then, nínú nínú tíra náà tíra tí èèyàn bá kà á gaskiya mashallah kọ́lọ̀ kó bá san àfa àti okó tíra náà jọ kọ́lọ̀ kó bá san lẹ́sùn lórí. ẹnìkan wá dúró ànábi sọlá sọlá ó ní sóun lè kí ìsìyàwó òun lọ́sàn-án àwẹ̀ ànábi nílà kò lè kí ìsẹ̀. anábì ní bẹ́ẹ̀ ni o lè kí ìṣẹ̀ lọ́sàn àwẹ̀ àwa wò pé a the same question náà ni èmi bere. béèrè èsì tí anábì sallallahu alaihi wa sallam tó sì fún wọn ó yàtọ̀ síra wọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wá torí pé sàbẹ́ tí bẹ́ẹ̀ jọ́nà ó bá yín béèrè béèrè tí ń jà lórí ọkùnrin tí ń jà nínú àkáyé yín yẹn níbo ló ti wá jẹ́ sàbẹ́ tí bẹ́ẹ̀ jọ́nà béèrè wà níbi sọ́là sọ́là ó ti bá wa ẹni tó kọ́kọ́ ẹ sọ fún pé bẹ́ẹ̀ ni ẹni tó alẹ́ kejì ẹ sọ pé bẹ́ẹ̀ kọ́ bóò ló jẹ́ ànábì wa sọ́là sọ́là wa sọ wípé ẹni tó wá lákọ̀ọ́kọ́ tí òun sọ fún wípé kò sígbà láàyè fún láti kí ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọ̀dọ́ langbalangba ni ọ̀dọ́ ni ó ẹ̀sẹ̀ ṣèyàwó ni omi sì lè tẹ̀yìn wọ́ ní ọ̀sán ṣùgbọ́n ẹ̀rí bàbá kejì tó wáyé old man lòun bó bá kíìsì ìyàwó rẹ̀ òkété kan ò ní fìrù náà ìgbà tẹ́rí pé ìbéèrè kan náà ni ìkánà àfáwà Dr. Sharaf Gbadebọ̀rọ̀jí hafizahullah Abu Ali ní Òṣogbo àti Abu Ah, Abu Ja'far àfá àgbáyé wọ́n béèrè Abu Huzaifa wọ́n béèrè béèrè lọ́wọ́ Dr. Sharaf the same question Abu Ali náà béèrè the same question lọ́wọ́ Dr. Sharaf on different occasions wọ́n dẹ̀ fún wọn ní different answer Abu Ali àwọn ta eh, àlòkù jalania tẹ̀ mọ́ pé ní kílẹ̀ wọ́n pé kílẹ̀ wọ́n pé gùmáàmà bó lẹ́ pé correct pronunciation ni kùmáàmà ni the cough wàlẹ́sà the oil kùmáàmà the cough kùmáàmà òní dustbin èèyàn máa sọ nǹkan sí ibi ilé ilẹ̀ wàhàkí kọ̀ọ̀ká bó ṣe rí náà nìyẹn àwọn jàlámì àtẹ́ ń wọ̀ yẹn dustbin náà ti lọ ń ṣàwọn ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ náà ṣe rí n tó ṣẹlẹ̀ ní wípé àwọn ẹjẹ́ ń sọ bó ṣe ṣẹlẹ̀ bí ó ṣe máa ń rí fún yín àwọn ilé tí ọ̀nà bá jẹ ní sùrọ̀díyà àwọn ilé tí ìjọba bá fẹ́ tán fẹ́ lo ibi tí wọ́n kọ́ ilé yẹn sí ìjọba ní ìkankan tán fẹ́ fi bẹ̀yẹn ṣe ìjọba wà ṣe tá ń pè ní pay off pay off ni wípé àwọn ìṣẹ́jọba tẹ̀lé pé ó wúlò fún yín just little things second need ẹkàn ẹ̀yìn they will just pay the money and they will leave the entire place àwọn èèyàn lọ dẹ̀ wọ́n dẹ̀ wà lẹ́nu wọ́n lọ kọ́lẹ́jì bòmí àbí wọ́n lọ ra lẹ́jì bòmí ṣé wá rí ilé tí ìjọba ti sanwó rẹ̀ fáwọn tó ní yẹn ṣé àwọn tó ní wọ́n ti kúrò ń bẹ̀ gbogbo nǹkan tí ó lè jẹ́ nǹkan tí ó yẹ property mi kìníkà kìníkà nǹkan gbogbo owó rẹ̀ pátá ìjọba ti san fún wọn ibi tí tractor bá ti wá ń wó ilé tí ń wó gbàgbà gbàgbà àwọn aṣọ yẹn táwọn tó ń gbénu lé yẹn ń wọ̀ táwọn jàlámí àti wọ́n ń wọ̀ ó ní àwọn èèyàn tán jáwọn ọmọ Nigerians tàbá àwọn tí wọ́n jẹ́ tẹ̀kù nínú àwọn kọ́ńtì míì náà tí wọ́n wá fàtìpó tí mọ́kà tí wọ́n níwèé ìgbélú wọ́n wà lọ mọ́ sá lábẹ́ tractor tí ń wó ilé ìgbà míì wà tó ṣe wípé àwọn tí wọ́n ń wa tractor yẹn wọ́n máa ń fa sìgá dáadáa èékán sìgá iná sìgá yóò ti lu sí ara kùmọ́mọ́ míì ìyẹn ni sáàbù wá fi àwọn ojú náà fẹ́ mọ́ rí ẹ̀yìn tẹ́ ẹ mọ́ wọ kù mọ́ mọ́ ẹ̀rí pé tàbí pé yóò kàn rí pé ó kàn ẹ̀ ní mọ́ tó fa iná sìgá ni ó kàn sí aṣọ yẹn tó fi lu tó nígbàdà yẹn pé sílìkì ni so tó bá ti tí náà bá ti kàn sí òun náà ni ó tún àjò òdòbi tó kàn sí náà ni ó kò ní trespass kò ní kò ní mọ̀ tibẹ̀ ya yóò lu kò ní mọ̀ tibẹ̀ ya yóò lu sókí ìgbà míì wá wà tó ṣe wípé àwọn tí wọ́n máa ń sì máa gbé iṣẹ́ pípé kán máa fi àmójútó báàlù mọ́ ìlú wọ́n ò ti lọ sínú ilé ẹ̀ bóyá 24 hours before the arrival of the, um, of the tractor kó tó di pé tractor dúró ẹ̀ tán bá dé ilé ẹ̀ gbogbo àwọn aṣọ yẹn wọ́n ṣá tán bá ti wá ṣá wọ́n lọ̀dà pàtàkì so àtànyẹ ibẹ̀ ni àwọn tí wọ́n máa ń ṣe bísínẹ́sì wọ́n bá yín kó lọ sí àjì wọ́n kó lọ sí mọ̀ásìmù wọ́n lọ kàfà alájì gbọ́kúlówẹ́ alájì alájà àfẹ́ra múbọ̀ àjọ̀lámí àfáìfáì nìkan àwọn tó bá lọ sá látàn àwọn ní wàá lọ wọ́n fọ́ wọ́n so wọ́n fi pàfóòmù sí wọ́n sí lọ́yìn wọ́n sí rẹ̀gẹ̀dẹ̀ òdìyẹ ní jẹ́dà wọ́n á rìyà ni wọ́n máa tàá hundred naira so kùmáàmà gùmáàmà gangan ni so kùmáàmà ni correct pronunciation yìí say, yìí ṣe bilgoin bilkop bọ́lá sí lọ́nà aha náà bá dáláwọ̀ so àfá àgbáyé àfá àbúwáyìí ń ta kùmáàmà wọ́n á pè dr sharaf happy birthday wa ọdún mo sọ ó ti lé níbi ọdún mẹ́jọ wọ́n á pè dr sharaf asáwọn alẹ́ ìyá dr alẹ́sọ́lá àtúnlá ẹjọ́ mo fẹ́ bèèrè bèèrè kan fọ́dọ́lì mo fẹ́ kó ọjà lọ sí ìjìtìmá rù ìjìtìmá ìjìtìmá rù ìjìtìmá kò sí ìjìtìmá ìjìtìmá ìjìtìmá ìjìtìmá ìjìtìmá àkójọpọ̀ ìpàgọ́ àwọn tẹ̀blík nílọrin ní ẹyẹnkọrin mo fẹ́ kó ọjà lọ síbẹ̀ dọ́pọ̀ wá pè lọ́wọ́ àbọ̀ ayì wípé kílẹ̀ ń tà àwọn ń ta gùmọ́mọ̀ gùmọ́mọ̀ aṣọ oníbẹ̀ kò sígbà láyé fún láti pa aṣọ lọ síbẹ̀ àbúrò tẹ́fà àbúrò gbáyé tẹ́bí àbúrúdébà náà gbáyé àbúrúdébà náà gbé kọlù wọ́n jọjọ sọ fúnra wọn wọn bára wọn sọ̀rọ̀ pé jẹ́ ìbèrè jẹ́wọ̀n náà bèèrè káwọn tí wọ́n sọ lára wọn kálukú tó bèèrè fọ̀lọ́sílì ni nítorí wípé kí èèyàn tó ṣe nǹkan mẹ́rin èèyàn gbọ́dọ̀ wọn bèèrè bèèrè e ò gbọ́dọ̀ sí nígbà tó bá wá sí tán ló wà sàn pé ẹjọ́ kí ní ìdájọ́ rẹ̀ rárá torí pé tí èèyàn bá mọ nílùú tó bá èyí tí máa ń padà já sí pé ìlú padà sọnù nígbẹ̀yìn al-i'tiqad qabla al-istidlal yujibu ad-dalal ṣé ìbùsùn ìlú sọ bẹ́ẹ̀ rahimahullah al-i'tiqad qabla al-istidlal kéèyàn ó ti ní àdìsọ́kàn ṣáájú kó tó lọ mọ́ wá ìbéèrè àbí mọ́ wá ẹ̀rí yóò dìbò ní ẹ̀dọ̀là yóò padà fa oúnjẹ òun lọ sóko ànà ni àbúrò bá pè dr sharaf ẹjọ́ tí mo lè kó ọjà lọ sí ijtima ìpàgọ́ àwọn teblig ní ìlọrin dr ní ìpínlẹ̀ ń tà mo ń ta síra irú síra wo síra àwọn sálà ṣé tí láti tèmíyá ìmùkọ́ni ìjọ̀ọ́síyá ṣé tí albani ṣé tí fèmí ṣé tí rọ̀bí alimọ̀tíkálí àwọn síra dáadáa dáadáa dáadáa àwọn bá sálà fúkọ́ ni mò ń tà dókítà onítọ̀ ẹ̀yin lè lọ ń ti yín torí pé oògùn lẹ́yìn ń tà oògùn àìmọ̀ kan tí ó mọ̀ jẹ́ ìwòsàn fún àìmọ̀ kan bóyá ẹ bá kó lọ ẹ bá ní kí wọ́n rà jẹ́ bá rí tà wọ́n lè kúrò lórí ìlànà tí wọ́n wà rẹ̀ mọ̀ pé ìbéèrè tí wọ́n béèrè ó yàtọ̀ sí ìbéèrè tẹ̀sí ta aṣọ béèrè mo rò pé sẹ́mọ̀ pé ẹni ẹ̀ ń tí aláṣọ ń tàkọ́ ló ní jàǹtà aláṣọ fáìdà wo ní ibẹ̀ nínú kó káṣọ lọ́bẹ̀ fún ẹ̀sìn kò sí ṣùgbọ́n eléyìí àǹfààní wà bẹ́ẹ̀ kó tíra lọ tíra gidi tíra dáadáa tí ìbàdàn ìlànà yìí o tíra gidi sọ̀rọ̀ mi pé pẹ́ntọ̀ sọ́gbé lọ sí mọ̀lẹ́kọ́jà lọ sí mọ̀lẹ́kọ́jà lọ náà là ìgbà míì wà sí pé tàṣọ́wùrù pé ojú tí wọ́n bá fi wo ìbéèrè àti ọ̀nà tó bá gbà wá àti háàlù sáì gbídáhùn ó sì wà ní sáábà àmọ́ fara pẹ̀lú púpọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni ẹni tí ó bá jẹ́ mufti ló gbúdọ̀ ṣe dìrásà rẹ̀ dáadáa hadith yìí aslun nìkọ́ ìdájí istishabil hajj is ìsìsáàbì àn òun ni wípé bàkọ́ọ̀mù mẹ́ta ná alàmọ̀ká ìpìlẹ̀ gbogbo nǹkan ìdí ipò tí nǹkan wà nípìlẹ̀ òun ni ìsìsáàbì àn àbí mọ́rgán ó ní ó ní ó ní ó ní ìsìsáàbì pé àwọn èèyàn náà àmọ́ sórí ti dìí àmọ́ sórí ti dìí istisam ìmọ̀ dọ́rẹ̀ ẹ wò kó ṣe dá ìmọ̀ lójú kó ti bí ìrùdí ìlú lé tí ó hm? ìmọ̀ dọ́rẹ̀ látara sọ́rọ́ lúgà yìí lágbòdà náà mo sí ìbànú gbogbo lúgà tó ọba ti gbọ́ láyé tó ọba ti fi lè tẹ̀lé nùsùsù tó fi tẹ̀lé Qur'an tó fi tẹ̀lé súnnà ọ padà sọ́nù gbogbo lóga tọ́ọ̀ bá ti wà bùkọ́ yáàd pẹ̀lú nususu kìtàgbà súnna èyí padà sọ́nù ní so àdìsí nínú àwọn kọ́ ilé kan gbòógì lórí ọ̀rọ̀ alásùlùfì àṣíyà bákan náà iṣó tó jáde méjì náà fi lọ́nà ìlú tó ó bá àlọ́ra jẹ́ sàwáhùn àkáàna bẹ̀rọ ìhá àwùsọ̀ yálà ó mú òun dání àhá tàbí ó mú àdódó lọ́wọ́ àwòbí ìmọ̀ máa àbójá méjèèjì pọ̀ ó kàn báyìí ẹgbẹ̀bà ti sọ lẹ́sìn bákan náà bìtàmá ìsọ̀ọ́ kéèyàn gbọ́ dúndún ìṣó àwòṣàkùnrin tàbí èèyàn gbọ́ òórùn rẹ̀ yásùn lèkí alájàwá ní pàrọ̀ ó ń ṣàfi ó ṣe àfihànilẹ̀ àmọ̀dájú wípé àlọ́lájá wà láàáyún zọ́rọ̀ ìlà ṣòkó wálùwàsàrì kò ní máa tó máa wò wípé àkòdáwò kòdáwò mo ṣe sáfù ìpínlẹ̀ yẹ kí ìwé pé àbára àti kíni ọ̀rọ̀ àrẹ̀dá abdullahi bin barak al-marwazi alayhi rahmatullah sabiqan àwọn gbà wípé ẹni tó bá sàlùwàlá tó bá jókòó tó bá jókòó ó sàlùwàlá ó jókòó ó wá ń tò gbé lórí ìjókòó pé àlọ́lá rẹ̀ ìjá bó ìfà bílẹ̀ ń bára kì rẹ̀ ìtẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní haram lọ́jọ́ kan lọ́dún kan tí àfà bílẹ̀ ń bára tí wọ́n fi change mọ́ kí fìyà wọ́n wà ní mosjid wọ́n jókòó ìgbà kan wá jókòó ẹnìkan wá jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ẹni yẹn wá sọ lórí ìjòkó ni o ló ti sọ torí pé mọ́sí fọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé béèyàn bá wà ní mọ́sílẹ̀ bá wà ní náà tó lálùwàlá tó fi ẹ̀gbẹ́ lélẹ̀ bá ti ẹ̀gbẹ́ lélẹ̀ tí orú ara lọ débi wípé bí a fóònù bọ́ ìlọ́wọ́ rẹ̀ àmọ́ gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ pọ̀ tàbí àmì láàrin ṣe tó lọ tó bá ti jí ó sókòso kò lọ tún àlọ́ láti bọ̀tà àwọn ní mọ́kì sí pé ń hmm, tó bá wà lórí ìjòkó tó dẹ̀ ń tó gbé kò sí ìṣkáà ẹni yẹn wá wà níbi ẹni yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn wà lẹ́gbẹ̀ẹ́ afábílẹ̀ ń bára ti bá gbọ́ pàápàá tí só dún tẹ́ni yẹn ju só kalẹ̀ bó ti wá ó wá tají ìgbà tó wá tají ó wá sọ fún pé ìnàkàlà ọ̀dẹ̀ àkàrà jìta sọ́wọ́ta arákùnrin ó ti só lọ́sàlọ́lá ó lòun ò só àkọ́jà sọ́ọ̀tàn anisẹ̀rí àkọ́jà sọ́ọ̀tàn ní olùbán àǹtà àkọ́jà sọ́ọ̀tàn ìwọ àbílágbára gẹ̀ẹ́ ìwọ gan ló só ìṣò ló só láti jọ náà wà fà láti jọ náà ìyàfà àbílágbára ló fi kúrò lórí mọ́kì fìyẹn torí pé kí ni o tàjárùbù jẹ́ kó yẹ wípé a ah, èyàn lè jókòó kó máa tò gbé náà kí tó bọ́ kó mọ́ ṣe tí ní o kó mọ́ mọ́ òbìkì láti ìmọ̀ káàna àrí ìsáàjì kọ̀ọ̀kọ́bẹ̀ àdìbà ṣáájú orí nǹkan tí wọ́n wà ṣáájú kí tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ eléyìí nínú àwọn nǹkan tó máa ń fà táwọn olùmọ́ fi máa ń change stand wọn lọ́nà sáìlì àwọn sáìlì bá ń tẹ́ pé àwọn àfóhùn ti kọ́kọ́ ní mú kí ẹmọ̀ gbọ́ wípé hadal kọlù ṣáfìrí filkọdí wà kọlù hù fi jẹ́dì ìmọ̀mù ṣáfìrí kọ́bla wùsùlì hì ilẹ̀ kọ́ọ̀hìrọ̀ ìlàmísì tí wọ́n ṣáàbì tó gbogbo ó fagilé èyí ni mo sọ báyìí so àwọn nǹkan wọ̀nyí ó mọ̀ ìṣẹ̀lẹ̀ kò dẹ̀ sí nǹkan mìí tó fagilé pé tí àáfàá bá ti dúó déédé tó ní ìhlá tí ò ní lọ pé a ti sọ̀rọ̀ kan lánàá ìwọ̀ sí mi ká tún wá sọ wípé àsọ bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn ó mọ̀ tìwọ́ láláì mọ̀ kan ìyẹn ló ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan lónìí tọ́jú wọn ó ti sọ̀rọ̀ kan lánàá tọ́wárí gbọ́rọ̀ yóò rí bẹ́ẹ̀ wọn nílé wá síta gbangba lásán tó yá ọ̀rọ̀ yìí o kò sí kí ni o kò ní bẹ́ẹ̀ náà so kálẹ̀ ọmọ kálọ̀ mọ̀ wípé bí a bá ti gbọ́ dúndún wá ti jáde yálà ìwọ lọ ń gbọ́ ní àbẹ́nìkan gbọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ bí irú tàbílẹ̀ ń bára tiẹ̀ ẹni ẹ̀yà ní àbẹ́ àgbà tọ̀nà ó padà sọ fìyàn àgbẹ̀ àbẹ́ àgbà gan ló sọ ó dìde kó lọ sàbàlá ìyá mi ó ti sọ <laughs> ó ní òun ò sọ òun lè mọ ìṣẹ̀lẹ̀ dáadáa àlúyí tí ẹ máa fẹ́ tó ògbé tó jẹ́ ògbé tó yẹ pé kùránì tó ń káàkó tó kó ògbé tó ra ọlọ kò ní ṣe kí ni o kò ní bọ́ ẹ̀rọ rẹ̀ tí wọ́n bá yọ fífún àràpò rẹ̀ àmọ́dé náírà àti pápò tó fi sápò àyà wọ́n mọ̀ yìí pé ó lè fura mọ̀ yìí pé ẹni ẹ yọ nǹkan ní àpò rẹ̀ bákan náà tí tàfáwì ẹ̀sìmọ́ọ̀lù bá wà ń kọ́ wípé méjèèjì dọ́gba lọ́dún èèyàn wípé ah, ó wé 50% pé ní ìgbàlúwàlá ó tún wé 50% pé mọ̀ ní kí lè ní ṣe oníkàlọ̀mọ̀ ìgbé ìlúfẹ́ ń tàn kò lálùwàlá o kò sí kí ni lẹ́ánà wà áìlú ṣàkà ojúlówó iye méjì gan-an òun nìyẹn ẹni òṣè kí ni o kò ní àlọ́lá bákan náà láwùsà yá kọ́nà ìhàdà wọ́n ṣàtìkà sí tí ó bá dájú wípé òun lálọ́ àlà wọ́n ṣàtìkà ó wá ń ṣe ìméjì sí ìmé àlùwàlá fọwọ́ mọ́sùlùmí kò lálùwàlá fàyẹ́jìwà ní ìgbòrò ó yà náà fún àlùwàlá sí mọ̀rọ̀gbé àlàyé ìgbóyé mọ̀rọ̀gbóyé afọ́ ẹ̀rù lákìn ní wọ́n ni ní masá ìlẹ̀kọ̀ ìbẹ̀tì lẹ́tì stamala àríhà mẹ́rin hadith wọ́n ní mọ̀ṣáàkà fi tọ́lá ti sọ òjẹ́ ti yìí ẹ́mbàtì méjì pé òun bẹ́ẹ̀ bọ́ sí ìyàwó ẹ̀mọ̀ pé kọ́nà sọ amẹ́ bẹ́ẹ̀ sí méjì bẹ́ẹ̀ dá bọ́ sí ìyàwó ìyàwó ti ṣákù pé ṣé mo dàbọ̀sẹ̀ ṣé mo ìyàwó àbóṣe méjì bá ṣé gbogbo okùn náà rí yìí àbí mi bọ́ okùn lọ́rùn ẹrú yìí àwọn nàjá méjì wípé ṣé omi tó mọ̀ yìí ṣé ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ àbí kò lẹ́gbẹ̀ẹ́ wọ́n tọ́ hárọ̀ sí nàjá àtà tàbí pé ẹ̀gbẹ́ yìí só mọ́ àbí òmìnir àwọn nàjá àtàkì ìfàwọ́ tàbí bí aṣọ yìí ó dẹ́gùn ó kẹ́gùn ẹ̀gùn yìí abẹ́gùn yìí ó bẹ̀rẹ̀ mú àbáwọn ìfẹ́mí tó bá tún ju àwọn ọ̀nà sáìdì tí ara mú àpẹẹrẹ rẹ̀ wáyé wọ́n ní asùlù ní wípé mọ́ dámọ̀ tó wá tó bá lè pé wúwà fí àbùnáì àìyí àlèbádá tí ó jẹ́ àsìkò tó ń ṣe ìjọsìn lọ́wọ́ gbogbo àgbẹ̀tẹ̀lẹ́lẹ̀ kúlù hajji ṣùkú látàfí ọ̀láha onítàfí ìjọkan wọn aslu adamu hajji wọn aslu adamu hajji ìpìlẹ̀ rí wípé àwọn nǹkan wọ̀nyẹ́ kò sí kí ni o kò ṣẹlẹ̀ ẹ̀ṣọ́ ìdáìfọ́sì àwọn àbúrò ìdáìfọ́sì àwọn ìyàwó rẹ̀ ń bẹ lẹ́ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ tí ń náà rí gbogbo tó bá wọ̀nyẹ́ pọ̀ wá rí ni o kò ní dúró ìpìlẹ̀ ní kí ni o pé ìyàwó bákan náà obìnrin méjì sùn sílẹ̀ ìwọ́n wò pé ṣé ìyàwó mi ìwọ lè ṣe àwọn ènìyàn ṣẹ̀dá Islam sọ fún wa wípé má kan lu ìkankan má fi ìkankan báwọn méjèèjì sí ẹ̀ gbọ́ Yorùbá ibi táwọn méjì sùn sí yẹn má fi nǹkan kan báwọn méjèèjì tèrè rárá yá jẹ́ ń fà ní jẹ́ ìgbàbà jẹ́ ń tọ́ọ̀ṣẹ̀ má fọwọ́ kàn títí kí ní ó fi gẹlẹ̀ tí yẹ kí ní ó fi gẹlẹ̀ o yọ jà jẹ́ ń pè nọ́mbà àwọn ọba tó bá jẹ́ náà méjì tèmi ó sáàjìdì ọ̀dà ìnàmbà tọ́lọ́lọ́tọ́lọ́tọ́lọ́ ẹgbẹ́ mi rẹ wá sọ pé kì í ṣe pé ara alé rẹ ni òun gan wá gan kọ́ ìṣẹ̀lẹ̀ ìtàwọ̀ ní sọ pé kò tíráì mọ́ tíráì rárá mọ́ try ibẹ̀ rárá torí pé o lè lọ mi try <laughs> o lọ sí kí ni o lọ mi try ọlọ́run kó sàánú wa ẹni tó lọ jítọ̀ lóòrùn tó fẹ́ padà wọ́n lé tó ti gbìyànjú náà tó lọ wọ tó lọ wọ yàrá yàrá lẹ́yìn kọjú sí mi kọjú sí ọ láti ìrànlọ jítọ̀ lóòrùn tó ti ń bọ̀ yàrá àti ti múná lọ yàrá àti ti ẹ̀kọ́ lọ́wọ́ ọlọ́wọ́ àrúnyà so gbogbo àwọn tó bá ti ní máa tí ò sí yẹ kí bẹ́ẹ̀ kí ẹ̀ ṣe tàbárò owó and garlic fún wa àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ààrẹ jẹ́ káka hadith kan sí kí a tó kó bá wọlé hadith yìí al أنها أتت بابن لها صغير لم يأكل الطعام إلى رسول الله صلى الله عليه وسلم فأجلسه في حجره حجره أي ورنا متى ولدي حجره ولدي حجره ولدي ولدي ح ولدي إي ولدي أو ما يتعامل القرآن ولدي حجره ولدي حجره ó lè jẹ́ hijira mẹ́tẹ̀ẹ̀ta ní correct lóòrà tàbí kí fún wa ní fàwáyé kan yóò sì wá láǹfààní gbogbo àwọn áójú tẹ̀ṣkì gbogbo ọ̀nà tí ẹ̀mọ́ fi gbà ṣẹ́mọ̀ tí àgbàájú bẹ̀rẹ̀ tíra àwọn nǹkan tó bá ní ojú kò bí mẹ́tẹ̀ẹ̀ta mo mọ́ ń sọ ayé ẹ̀kọ́ eléyìí gbogbo àwọn àǹfààní yìí tẹ́ bá láǹfààní láti ka hadiyu sáárì mọ̀kọ́dímọ̀ ti fásitì ìbárí látòkè délẹ̀ gbogbo ẹlẹ́tì mọ̀ àfi tí hadiyu ìgbà tí Bukhari sọ Bukhari lókun tó bá ti wà ní sọ Bukhari ìwọ́n sáàgbé hadiyu sáárì láti bẹ̀rẹ̀ dópin gbogbo àwọn áúdúrù tẹ̀sí torí pé inú hajj alásùkọ́lá ní iṣẹ́ tó ṣe nínú fásitì ìbárí òun ló wà nínú hadiyu sáárì tó jẹ́ mọ̀kọ́dímọ̀ fásitì ìbárí so ibẹ̀ ló ti mọ áúdúrù tẹ̀sí

sọmọ pé ọlọ́run ni mọ́sí ìlú ọlọ́run ni mọ́sí sórí fún ọ orí ọ̀fẹ́ yẹn ọlọ́run lè jọ ó lè pàdánù ẹ̀ pa ẹ pé fóònù ló ń bí sí pẹ̀lú ìwọ́sọ̀ máa ní ìparí gbé e látòkè nílẹ̀ ó sì máa ta látòkè nílẹ̀ parí ẹ̀ tó bá lè kájú ẹ̀kan lọ tó bá ti kà ń kún tó bọ́ sínú máa wẹnu odò fatil bari lọ fatil bari mọ̀ọ́sọ́ àtún islamiyya ẹ̀sìn tẹlifíjà of islam mo gbọ́ lẹ́nu nínú kan náà àwọn sọ̀tí yáàkì àṣẹ́kù wa àṣẹ́kù sọ́ọ́lẹ̀ alẹ́ ọ̀sọ̀ ìlú wọ́n ní àbá wa Abdulaziz Al-Afghani wọ́n sọ fún àwọn wípé àwọn kapátì bari lẹ́ẹ̀mẹ́wàá 15 volumes lẹ́ẹ̀mẹ́wàá tìrá átún mùtàánìyà kíkà tó ṣe wípé kìí ti pé yẹn kánjú tí wọ́n mọ̀ jọ́fù àwọn fọwáhì àwọn àǹfààní tí ìmọ̀ kọ́sílẹ̀ kì í ṣe síra tí ọmọ akẹ́kọ̀ọ́ òbúrọ̀ wọ́n mọ̀ dì káàkiri láyéláwà nàárọ̀ torí pé síra náà kún fún àǹfààní tó pọ̀ tó tẹ́ bá ń kọ́ tí mo sọ pé ọ̀rọ̀ yìí ó lè ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ yìí ó lè wá lọ́rọ̀ báyìí ọ̀rọ̀ yìí ó lè wá lọ́rọ̀ báyìí láì dààmú rárá káàdì ìsáárí látòkèrè gbogbo ẹ̀ lọ́mọ àfi tí àdìyàn bá ti sọ ìbùkárí torí pé inú àjá àdìgẹ́gẹ́ fúnra rẹ̀ mùdára ti pé ó wà àdìgẹ́ kọ́ ohun ó wà nínú àwọn àdìsù míì torí pé inú àjá àdìsù sọ́nù mùkọ́dímọ́tò hajji sáré wípé nínú àwọn ọmọ wárí ìdù òun tó fi kó yọ more than one thousand books lòún kà kó tó ní kọ́ hajji sáré ìjọ tí bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ mùkọ́dímọ̀ rẹ̀ tó pè ní he was forty two years old lọ́jọ́ náà nínú olùkọ́ dìmọ̀ rẹ̀ ó dẹ̀ sọ pé sheikh ló wàfẹ́ àkíkọ́ ìwọ̀ sheikh tẹ́mọ̀ yí pé káyí èèyàn nísìbátù ṣáṣí ìlàgáyèrì fánìyàn yìí jẹ́rí fún ooo nísìbátù ṣáṣí ìdá ọ̀gọ́ èrè fa ẹ̀kọ́ ẹ̀kọ́ kalẹ̀ lẹ̀ àti tẹ́ bá ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun lẹ̀kọ́ kó jẹ́ mọ̀rọ̀jà nígbà tó ṣáṣí ìdá ọ̀gọ́ èrè fa nìyí jẹ́rì fún kéèyàn ṣàfihàn ẹnìkan síbi tí ò fi ń ṣe field ẹ̀ wà láì dẹ́ǹtì ni jẹ́rì fún ni àbí mọ̀ríkà ó gbóná ní mùsọ́lá láti ìbàjẹ́ ah zulu bí kí rẹ̀ yanjú

tẹ́ẹ̀fọ́ wọ́n di etí pé rẹ̀ àgbọ́ ilé ìlú òun ni gbogbo ẹni tó bá ń tẹnu bọ discipline onídiscipline tí ń sọ̀rọ̀ nípa fánù tí ṣe fánù rẹ̀ yáàkì ìbìlà ajá wẹ́lgọ́rá yìí yóò mọ̀ kó wá ní so wọ́n wà hakikatan wọ́n sheikh adéjọ for the two years ó dẹ̀ kàtírà tó lé ní one thousand books yáàkù bàkọ́rọ́ ó ṣe tírà kan lórí fatil bari ó forúkọ rẹ̀ ní amisu tari fi ma akharajahu amisu tari fi ahadith allati akhrajaha ibn hajar al-asqalani fi fatil bari ndala bi fara ni ọdún méjìlá ló lò fi kọjúra ibọ̀dá fún ààrẹ gẹ́gẹ́ fún 25 years ní nàìjíríà lò tó fi kọ síra náà tán so tẹ́ bá ti gbé Aliyu Sari tẹ́ ń ká nílẹ̀ ìbìdáyà wà ní àyà gbogbo áúdù tẹ̀ṣkìl gbogbo àwọn alfáàdù hadi tó bá ti gbọ́yọ kan lọ ìmájá rọ sọ ló sọ ń bẹ̀ so ilé ìkó jẹ fáyídà ó ti yé àwa ti rí ṣe àfà tí ó mú ìmọ̀ jáde tí ó mọ̀ fi ìmọ̀ ṣe ahun fún ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ àwọn olùmọ̀ wa sáàgbà ìmọ̀ láti ọ̀dọ̀ wọn láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé kò sí nínú nǹkan tí wọ́n fi kọ́ wa kò dẹ̀ sí nínú nǹkan tí a bá lọ́wọ́ wọn tí wọ́n bá ti sọ àǹfààní kan mo sọ pé àǹfààní yìí kẹ bá tún fẹ́ mọ̀ sí lórí rẹ̀ ẹ tún lọ rèé wo àwọn tíra báyìí àwọn tíra báyìí àwọn tíra báyìí àwọn tíra yìí tẹ́lá ti ń gbọ́ ẹ̀mọ̀ ọkọ̀ wọn kalẹ̀ ọlọ́run lè fi ọ́ ṣe kò ń gẹ́ kó o kàn jáàmù ẹ̀ lójijì lọ́jọ́ kan tóòtì ẹni ní fún tóòtì ẹ̀ ní dàkejì pé ah àbí tóòtì ní gbáradì pé tíra yìí ọba pàdé kò sínú ìṣesí àwọn àfáà dáadáa kọmọ fi ìmọ̀ pamọ́ tàbí kọmọ pìsẹ́ǹtì wọn lójú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wípé ah, ìmọ̀ yí o <laughs> ọ̀rọ̀ yí àbẹ́ ah, ah, <laughs> tébù mo ti ń wò àwọn ọmọdé ìmọ̀ tí dáadáa ní sọ <laughs> sọ ní kan ti fi lo ayé tọ́lọ́n ti fi mọ̀ wọn wọ́n ti fi ṣiṣẹ́ ọlọ́run ti gbàṣẹ́ wọn ó ti gba àbọ̀ wọn lóòrùn wọn ló gbà fún gbèdò bá ti ń ka sí àsílẹ̀ the more you read the more you know the more you know the more you will be recognizing your ignorance torí pé tó bá ti ka ọ̀rọ̀ kan tó pé yé ṣùgbọ́n náà á ní ọ̀rọ̀ yìí ní ìrí láyé ọ̀rọ̀ tó olóòrírí yẹn ìrí ẹnìkan lọ́kọ̀ tíra yẹn ó ti fi ṣiṣẹ́ ẹ̀sùn ọlọ́run ti gbà ó ti wà nìkan náà wàlìmọ́sà yìí kí wá mọ́ fi sáwọn fún ìgbẹ́ pé tó orí yẹn ẹnìkan tó rí kò sáǹfà nínú ká mọ̀ sọ fún pé àtẹ́yìn ah, náà bá tún lọ wo tíra báyìí àwọn nǹkan ọ̀yẹ́ rí torí pé kì í ṣe nǹkan ẹyọkan tẹ́ẹ̀rí nìyẹn ẹ tún rí nǹkan míì náà nínú tíra yẹn tí ìsáàsì yẹn dán ò láǹfààní àti sọ fún yín tíyàn bá jọ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ tó mú ìmọ̀ ní ojú kó tó mú níṣẹ́ ní o before the uh, arrival of jam

ìṣe bá wọn pẹ̀lú láníyàn tó fẹ́ pàwẹ̀yàn tí wọ́n náà fẹ́ jókòó láti mọ́ sàlàyé kí lọ́lọ́run wí kí lànà bí sọ́lá sọ́lá sọ fún àwọn èèyàn ó ní láti di ara rẹ̀ ní àmúrimọ̀nà kìí sí ìṣe wàsáwó kìí ṣe wàsáwó pàápàá bó tilẹ̀ kó ma abẹ́lẹ̀ ọ̀rọ̀ bá subhanahu wa ta'ala kó dákun kó jọ kó ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn òdodo kó ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn òdodo tí ò ní sàbòsí sí ẹ̀mí ara rẹ̀ ìráhùn ti yàrhàmù rọ̀hìmì so igbó láti lọ alọ níbi hajjiru ó lè jẹ́ hajjiru ó lè jẹ́ hijjiru ó sì lè jẹ́ hujjiru so kí ni mo sọ pé bá fẹ́ mọ àwọn ọ̀tọ̀ ọ̀yàn láti rí tó jẹ́ mọ̀kọ́ dímọ̀ èdìyẹ tó bá tira ṣẹ́rí ìṣọ̀rí bukari tó bá tira fátí ìbárí o ti ra ádìyù sáárí náà nìyẹn mọ́tùmọ̀ ìbìrìkà ádìyù sáárí dà torí pé mùkọ́dìmọ̀tò ìkìtà o ní introduction fátí ìbárí so lẹ́yìn òun ẹ̀ẹ́sẹ̀ wá ka ìjálàbì fọ́tún làbáńdáyá èdìyẹ onítorí náà tàbá jókòó sí àwọn nǹkan wọ̀nyí yóò hàn àtàwọ̀fíìkì wọn sàdáàdì nígbà ìtààlá àdàdóbá àwọn ìbéèrè tí ó wà níwájú wa ìbéèrè méjì bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ onáàlì onáàlì fẹ́ dáhùn ẹni ẹ béèrè wípé alkọ́lám amìlẹ̀ arsh èwo ni ọlọ́run bá kọ́kọ́ dá mo sọ fún ayé pé ọ̀rọ̀ jágùn lọ́dọ̀ àwọn olùmọ̀ orí rẹ̀ àní ṣókí ṣékù wa òfèmí rahimahullah àwọn sọ wípé al'arṣì lọ́wọ́ bá gbọ́dá ìlú man ṣùgbọ́n ṣékù mazba albá ní àwọn sọ wípé kọ́lá inú ọlọ́run ọba subhanahu wa ta'ala ní wọ́n kọ́dá so wọ́n béèrè pé mo ni mo wá mú ń bẹ̀ nínú méjèèjì àìṣe PDP àti APC ó ti yé tí wọn náà bá dé ipò kan nínú mímọ̀ ó lè ṣe tẹ̀rìjífù alfáà ó lè rọjá pé ah, ọ̀rọ̀ tá àfáà yìí sọ pẹ̀lú àlàyé mo wà convince pẹ̀lú rọ̀bá tí ṣẹ́kù sẹ́ni fi kú rahimahullah tó fi kú wọ́n gbà pé kídìrù pé ànábì ọlọ́run bá ní wọ́n gbà wọ́n ni wàlíyú mínà olíyà ìlà wọ́n gbà pé kídìrù pé ànábì ọlọ́run orí bá ti kúlé lórí nìyẹn ṣùgbọ́n àfá àmì hátà àti ìmọ̀mùlàká ìmọ̀mù ṣìnkìtì sọ́kọ̀ àgbà albayan àwọn gbà pé ànábì ní kọdúrì eléyìí alámùrù alámùfin wùsà wọlá yìí bá dáwó lè ajìlì náà wọ́n èyí sí ibà dá èèyàn lé lórí yáà ó ń bí bí àmì ọkí ló dé Imam Shinkiti wa sakana fi Saudiya wa Sheikh Uthaymeen aidan sakana fi mamlaka. Wa mawqifu hadha anna Khidra laysa nabiyyan wa mawqifu hadha anna Khidra kana nabiyyan. Ọdẹ̀ ìrìn àwọn sálámù òsìrà wọn, òsìṣà wọn já torí ẹ̀ wọn ti bàdá ara wọn. Ṣùgbọ́n lónìí àwọn ṣàbáàkì. Táàfíù mìíràn àmì, èyí tó kéré jẹ́ ilé ìlọ́nà àlámọ̀ rí, wọ́n ti pín bí bí wọ́n ti fọn ká wọ́n ti rọ̀jò rẹ̀ lórí àwọn èèyàn lọ́gbà eléyìí àìmọ̀kan ni torí pé amúrù yìí kìí ṣe ọ̀rọ̀ usul ìṣọ̀rọ̀ usul ìṣọ̀rọ̀ ìpìlẹ̀ ìṣọ̀rọ̀ etikọ́t so inú àwọn ọmọ fáìlì rẹ̀ pé alkhilafu fiha wàrí orin bákan náà ń bèrè bèrè pé ìgbàwo lábẹ̀rẹ̀ tàmí lẹ́yìn ìgbà tí ìmọ̀mù bá ṣe a tó ṣe wọ́lá bọ̀ọ̀lì tó bá ṣe tán lọ lábẹ̀rẹ̀ tàmí alẹ́bí sọ́lá àlẹ́sọ́lá sọ wípé ìdá kọ́ọ̀lẹ̀ imam wọ́lá bọ̀ọ̀lì fàkúlù àmì àìbẹ̀ẹ̀kọ́ nínú bòmí من وافق تعمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه ànábì sọ́là sọ́là ń sọ wípé tí ìmáàmù bá ti ṣe wọ́lá bọ̀ ní ẹ̀sọ pé àmì nínú rìwáyà mi ó ní tí mo bá sọ pé àmì ẹ̀sọ pé àmì ẹni tí àmì títí ẹ̀ tó bá ti lè tálì pẹ̀lú àmì tí àwọn mọ̀láyíká ṣe ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì í tọ̀ ṣùgbọ́n ní àwọn obìnrin bá wọn ẹ̀yìn ọ̀làjọ nínú ó dákẹ́ gbá ni ẹ̀yìn ọ̀làjọ máa dà ìbò nìyẹn wá ìmọ̀ ìwò sàmì yóò sàmì tí àmì tiwa pé ó ṣáájú ìmọ̀ là kò ní ṣáájú àmì tìmọ̀ mọ́ tí mọ́mù bá ti gbẹ́nulé ó gbẹ́nulé nínú báyìí káà náà fi tiwa lé ní ìyẹn ló wà sọ́wà wàhádà náà kìí ṣe fìná Muhammad Nasiruddin Al-Albani gẹ́gẹ́ bó ṣe wà ní sílsílátù hadith sílsílátù lùhúdà wà náà wọn wà ń bẹ ilé ìlú ó dẹ̀ tẹ̀wọ̀n jù hátà títí tó fi jẹ́ pé kí ni o lánàbùkú alìmọ́mọ̀ fi ṣe pẹ̀lú nọ́fṣù náàyì tó ti wá fi áfì ní ká mọ́ sáájú kí ni o mọ́ sáájú lè mọ́mù àwọn àbá aládìsí wọn imú àdìsí kan lóòkàn fi jíjẹ́ lọ ra bidun rárá o gbogbo àdìs tó bá tó bá tó bá tó bá tó bá pẹ̀ka lórí mọ̀sáìlì kan gbogbo àdìs yẹn pátá ni wọ́n gbà ogun ẹ̀jọba rẹ̀ fún papọ̀ bá ti papọ̀ ẹ̀ wọ́n ayọ̀ fọ́kùnrin rẹ̀ kì í ṣe bá àdìs báyìí wọ́n já máa gbọ́ سبحانك الحمد شر لا إله إلا أنت أفضل الرسول السلام عليكم ورحمة الله وبركاته